الله الرحيم يا ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكبرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذنقان فهم أقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون الحمد لله الذي بنعمته تتم الصالحات ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الحساب فيا إخوتي في الملة السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوكي كوكوف والله الحمد لله الله باتي أدوكي فون náà ni ọba kan ṣoṣo. Lọ́kàlẹ̀ Hamdu Abu'afa ọ̀rọ̀ mútọ̀ àfàtàlẹ̀ ọ̀la. Ọba tí ó ní kápá kó ṣe gbogbo nǹkan láì ṣẹ́kù síbì kan. Ọba tó yá sí pé ó kọjá pé wàhálà tó ń ṣe iṣẹ́ kò wá pọ̀ jù ṣáá. So ò ní breakdown ṣá àwọn ẹ̀dá lálẹ́lẹ́ yẹn kí wọ́n máa rúkú wá. ẹ̀fẹ́ mọ́dọ̀ àbáfà mọ́dọ̀ àbájá ní àlá. kòsílẹ̀ yẹn nínú òròyìn ọlọ́run ó kọjá ọba tí ń rẹ̀ ó ní wọ́n máa mọ́sánà mi lògò bẹ̀. ọlọ́run ọba ní ọlọ́ọ̀bá ní kò sí nǹkan kan tí ń jẹ́ ìnira tó kàn wọn ọlọ́run lògó bèbè máa ní ọ̀tọ́ ààbò kò sí pé ó ti rẹ̀ ẹ́ ó ti wá wà táyà kò sí nínú ìròyìn ọlọ́run

tó bá tẹ̀ wá jágbọ́n sọ́jọ́ orí títí títí ń gbò bá rẹ̀ ara ọ̀rọ̀ wá pín ọba kan ṣoṣo tó láyé àtọ̀run táwa ń pè sí ṣe ti ẹ̀yìn ọba tí súsú ò lè dé bá láíláí. Kàkàlẹ̀ Hamdu àdọ̀ àfàmọ̀tọ̀ àfàtà ní àlá. Ibi wọn náà gbọ́njọ́ kìíní àná tí wọ́n ń pàṣẹ nìkan nínú àwọn ẹni eré tó ti lọ tọ́nà àwọn ọ̀tá lé wọn mú wọn kàn áà ah, ah, ń bà kó lè jọ́ lọ́n lẹ́nìyẹn. Kàkàlẹ̀ Hamdu àdọ̀ àfàmọ̀tọ̀ àfàtà ní àlá. Àwọn òun ni wọ́n ń jẹ́ ọ̀tá tí wọ́n fẹ́ kan ọlọ́run ọba. Ń bọ̀ náà fẹ́ kan ọmọ, àwọn òun náà fẹ́ kan.